الحمد لله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين olùwàn bá wa sọ̀rọ̀ nù alukur'an kẹrìm lórí ọ̀rọ̀ àwẹ̀ yìí náà ni oní sahru ramadan alladhi unzila fihi alukur'an oṣù ramadan ta sọ alukur'an kalẹ̀ láti lọ́wọ́ xil mahfud sísan máa yé. Si eléyìí ní fi ń yé wa pé mùsùlùmí ò gbọ́dọ̀ fìgbà kan má máa kí alukur'an kẹrìm àmọ́ bó bá tiẹ̀ dínú àwẹ̀ ẹ dákun ẹ jẹ́ kí ìmọ̀ dún ní ma alukur'an wa kíkà kò tún pọ̀ bàbá ṣe léyìí àfijọ́ gáwa ní anabuwa muhammad sallallahu alaihi wa sallam wọn là nàbí kọ́dà màláìka jibrilu a máa sọ̀kalẹ̀ wàá ba nù àwẹ̀ yudari suhul kur'an wọn jọ ma wá kí alukur'an yìí ọlọ́nkọ́mọ́sá sí rọrùn fún wa bàbá wa kí alukurani alukurani ta gbọ́ntọ́lọ́hún ọlọ́run bá ní sọ̀rọ̀ ni kọ́dà bó ṣe translation náà lèyìn ọmọ fi gbọ́tùmọ̀ kọ̀ọ̀kan nù tí ń ké ọ̀dà bẹ́ẹ̀ ọlọ́run ó sì rọrùn wasalaamualeykum wa rahmatulah wa barakatuh.